only thing I can tell you is this. We will have been able to do much more if the elite, the Yoruba elite, were forthcoming with support, with material support. Because moving from one point of the globe to another point costs a lot of money. Mofi ń fi sọ tó yẹ call fowó sílẹ̀ láàrin àwa Yorùbá wọn tí sì fowó sílẹ̀ fún ìjàngbara yìí Mafiche. If I want to leave the capital of the country where I am now, where we are now, to the capital of one of the countries we are targeting, is going to cost us money. We are not going to ask them to, to foot our flight bills. We are not going to ask them to bear the cost of our hotel accommodation when during the four or five days we are going to spend there. Or else, why àwọn ilé máa di bọ́dì sáwọn ọlọ́run ní tí wọ́n bá dógbò òmìnira we must demonstrate that we have sufficient resources to prosecute what we I mean what is in our own interest owó láti káàkiri àgbáyé by zoom kọ́ la máa get recognition yẹn a gbọ́dọ̀ lọ bá wọn ní lórílẹ̀‐èdè wọn ká jókòó pẹ̀lú olórí ìjọba àtàwọn aṣojú ìjọba wọn kájọ sọ̀rọ̀ kájọ fomi ju omi tó rọrọ̀ gbogbo wọn tá ní lọ́wọ́ tá a ti pìpìà kájọ tún kájọ sọ kúkú náà kájọ sọ fún wọn pé àǹfààní wà fáwọn náà tán bá níjọ́ tán bá recognize wa so nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ má jẹ́ ká máa sọ pé ẹ mẹ́wàá ẹ ogún ẹ ọgbọ̀n no that's not the issue no the issue is those who are charged with this exercise, one wọ́n gbọ́dọ̀ need enough resources láti prosecute kínní international relations It's not a joke it's not a tea party resources are required ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí bí àwọn olórúkọ àtàwọn olówó Yorùbá ìgbésẹ̀ wọn náà ń láti ran orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ that is the issue now ẹ ṣe mi ò mọ̀ tí n bá dáhùn ìbéèrè yín. mo ṣọ ẹ pé I don't want to speak for you. Uh, the next person ẹ jọ ṣe mọ̀ pé these are also part of nice thing about us èèyàn méjì pé la pè aṣọ di márùn-ún wọn máa di twenty bá ṣe ń bá lọ yìí but it all depends on our leader tó bá sì ní energy àti stamina ni tó bá ti sọ pé ọ̀túnba enough is enough lẹ́yìn i have to let him go. ọ̀hún ṣe ọ̀túnba sà ọ̀túnba i'm sorry to cut in ẹ sọ pé professor máa lọ rí kíní anytime tí bàbá wa ti ready láti law, you are capable enough to continue from there and okay. answer some questions that you can answer sir thank okay. you. thank you that's a very good observation. All right. alàgbà Musedik Abdul ẹ̀yin ló kàn ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè ẹ mú ìtara yín sà ẹ mú ìtara yín alàgbà musadik unmute yourself. ok mo ti ẹ jọ two minutes nítorí Ọlọ́run ẹ má bínú sà. Uh, no, I just have a very quick question, and uh, question I mean, no looks more like uh, uh, observation in a way too, uh, not to the for this meeting in general for the Yorubas. Uh, Moki babawa uh, Professor Adeniran uh, fún takuntakun tí ẹ̀ ń ṣe àti gbogbo sacrificing because I know it's not easy to be in exile, especially people of your caliber and status in, the, in our society. Ọjọ́ yẹn adalẹ́, Ọlọ́run á kí ẹ bá wa délẹ̀ lérí nǹkan ah, observation rí ni gbogbo struggle ni pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ pé ìjà òmìnira ilẹ̀ Yorùbá ó dàbí pé diaspora láti ń jà. Hmm. Anytime I go to Nigeria, it's so sad that the awareness has died down drastically. A lè liberate àwọn èèyàn láì wá a way láti continue the message has to be persistent and consistent back home. Oh, to so the level ní Nàìjíríà people hardly understand they they don't even know that pé Yorùbá nation ideology ṣì wà pé bóyá they just see it as ẹ̀ ń tẹ wọ́n ń lo òyìnbó lẹ̀ and eh, eh, eh, ó máa ó máa jẹ́ nǹkan tí ó máa ṣòro púpọ̀ pẹ̀lú gbogbo àwọn orílẹ̀-èdè tí ẹ̀dá tí ẹ̀ ń gbèrò láti lọ bá àbí tí wọ́n ti sọ en gbero lati lo ba abi ti nígbà tí wọ́n bá rí i pé even àwọn tó wà nílé gan ò fún nǹkan tẹ̀ ń sọ yìí so àwọn ìjọba tí ò dẹ̀ fẹ́ kí Yorùbá lọ wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe you know wọ́n ti create a, a kind of a, laxity yẹn débi pé even àwọn Yorùbá ọ̀rọ̀ two thousand and twenty-three gbogbo wọn sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ how do we find a way back to bring this back into the mainstream news, mainstream discussion in Nigeria, not just the diaspora is okay. Diaspora, we, we, we know the right from the left. Most people have seen anything. Wọ́n ní nǹkan téèyàn ò bá ní èèyàn ò tó one ní diaspora ti rí bí ìjọba dáadáa ṣe yẹ A mọ̀ pé kò rí But tó one in Nigeria, we need to find a way to persistently and consistently preach this message. Because in Nigeria, anytime I go, it's so sad. I feel so bad and so sad. That tó one ní we need to do a lot of work there. Yes, sir. Okay, Baba, can I, can I just say a few words? Professor, fẹ́ suggest nǹkan kan sà torí time. Ṣé kí ká gba take note pen and paper yín bá wà ń bẹ̀ sà? Ká gba two or three more questions kí a wá dá wọn So maybe you okay. make it faster. Bẹ̀tẹ̀ bàtí rẹ̀ why you are looking for a pen and paper ẹ bá mi dá alàgbà Musede Kamdol So the subsequent one, yeah. Um, yeah. Oh, sorry, Long. I don't mean to breach protocol. If you will, please take me, please, before I okay. get back to the office. I have to step out of my office. Okay. Okay, do I respond to the last question? Uh, ben, sir. Then. Okay. Now, I you see, it's a, very, it's a very pertinent question. We thought of this almost two years ago. And we concluded that we needed a very, very powerful uh, shortwave radio station with the transmitter outside the Nigerian borders. Now, unfortunately, I, am not an expert in telecommunications, neither is Professor Akintoye. So the, the first quotation we got gave us the impression that we didn't need more than 14 million or 13.8 million to start it. So we paid 10 million. But after paying 10 million, and the thing ran for, I think, two weeks or so. Then the man in charge, the consultant, asked for an amount that sent me almost crashing to the ground. The number of millions he mentioned. But when Emil Boyle, when we started, you didn't tell us this. And he agreed. He said he didn't tell us. He said, but is that's what um it has come well, because now you have to pay per hour is payment per hour. And that's why he had, he had advised us to start with two hours transmission to start with, maybe one hour on Saturday, one hour on Sunday. And that as time progresses, and then with adverts coming in, we can then be increasing the number of hours, and then we won't have difficulty paying up. So, but the money we are supposed to pay him now to be able to take off, I think is still about 14 million we have not been able to lay hands on 40 million. But it's a thing of shame that something that can be useful to, to the entire Yoruba race, whose cost is not more than 40 million, we've not been able to find. Tori Yoruba, eh, there's a very powerful shortwave radio station, which can be heard by Yoruba people across the length and breadth of Yoruba land and all over the world de irú nǹkan tí eh, eh, tí alàgbà yẹn béèrè ó máa ó máa rọrùn because we, we have people uh, at the radio station, uh, radio station constantly drumming it into the ears of our people pé ibi tá à ń lọ nìyí o nǹkan tó yẹ wá nìyí o nǹkan tó pé wá nìyí o day in day out tí wọn pé ní ìsìn olóṣèlú ti gbòde àwọn lówó lọ́wọ́ wọ́n da owó yẹn sílẹ̀ wọ́n divert attention àwọn èèyàn wa is, but Tabanirun radio yeah, a powerful radio station we will be able to counter the political influence of office seekers. Now again uh, àwọn ọmọ wa ronú wọn jókòó wọn ronú uh, a newspaper ní Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì ok a máa lọ àwọn jíròrò lórí ìyẹn tí bàbá bá ti jáde lọ hospital ká wo èèlò ni yoruba ati ede geesi okay a maa lo awon jiroro lori ti baba ba ti jade hospital ka wo eelo ni àwọn ọmọ ti sọ fún wa pé àwọn ṣetán láti tì wá lẹ́yìn lórí ẹ̀ ṣùgbọ́n lóòótọ́ ó wúlò ó wúlò ṣùgbọ́n newspaper kò ní reach ti radio station tó ní i'm a great believer in it there's i mean you can't you, you can't uh, there's nowhere that a radio broadcast cannot get to and we need it we need it now more than ever we need it. Oh, so it's up to our people ara nǹkan tí mo ń sọ nìyẹn. mo ń gbọ́ yìí so àwọn àwọn èèyàn wa àwọn oh. ọlọ́lá wa àwọn olówó wa tó bá ń gbọ́ oh, i'm challenging them one of them can cough out more than that oh, at one go so we need it so that we continue to sensitize our people so that we begin to water down the influence of the political office seekers tó pé tara ọmọ nìkan náà mọ̀ so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn o iṣẹ́ wà fún wa o. ẹ ṣe sà prof màá ní kẹ́ compare àwọn the next three questions the kọ sílẹ̀ kẹ́ bá answer so and I also right. want to use this opportunity for those of you ẹ̀yin tó bá kù lẹ́yìn tí prof bá lọ.